ẹ máa bá wa ká lọ. bàbá ẹ máa kú kalẹ̀. ẹ kú kalẹ̀ àdúrà wa gbà. ẹ ní june lè máa bá ọmọ nàìjíríà sọ̀rọ̀ june ti dé báyìí o. àdúrà wa gbà àwọn tó wà wọn lù wọn lé náà ìyà máa ayé wọn. gẹ́gẹ́ bí mo ṣe ṣe ìlérí pé tó bá da june mo máa sọ̀rọ̀ lórí election pé màá béèrè lọ́wọ́ ọlọ́run ní june pé kí ló fà á tó jẹ́ pé ọ̀rọ̀ sọ pé Tinubu ò ní wọlé gẹ́gẹ́ bí president kí mẹsáyà máa jáde tí ò rí bẹ́ẹ̀ mo ti béèrè lọ́wọ́ Ọlọ́run kárí ìran yàtọ̀ kọ́lọ́run máa báyọ̀ sọ̀rọ̀ ìran yàtọ̀ làwa ṣùgbọ́n ńgbà tí mo béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run di fáàmì padà sí twenty twenty twenty oh seven tí wọ́n fi dìbò àwọn Buhari àti Mọ́ríyá Àdúà tí ọlọ́run fi sọ fún mi nígbà yẹn pé Buhari ló máa sọ sídìí Ọbásanjọ́. So pé PDP máa lùsì twenty three states òun lélẹ́yìí wọ́n gbé jáde ńgbà ẹ̀mí mo predict ẹ̀ so ra ńgbà tá a sọ pé ó máa lùsì twenty three states yẹn tí bàbá Ọbásanjọ́ kàwé yẹn tó gbọ́ pé Fálẹ́mi tó sọ pé òun máa lọ sẹ́wọ̀n kóun tó wá president ló gbé jáde ó ní dún àdá ẹ̀ wọ́n yíbò ni létà àwọn yíbò wọ́n fún Musa Yar'Adua tóun ló wọlé nígbà tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tán mo bá Ọlọ́run sọ̀rọ̀ padà pé báwo ló ṣe rí bẹ́ẹ̀ olóòtú sọ pé Buhari ló máa succeed ìran ti change Ọlọ́run sọ fún mi gbà yẹn pé tí Buhari bá wọ ọbẹ̀ pé wọ́n máa pa pé ṣùgbọ́n Buhari ò ní wọ ọbẹ̀ òun lòun yí padà tí wọ́n jẹ́ kí Buhari wọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n á fi ẹ̀mí president kan dí ibẹ̀ fún wọ́n á fi ẹ̀la ẹ̀mí Buhari padà torí tí Buhari bá fẹ́ wá síbẹ̀ kó lè lu ọdún mẹ́jọ ẹ̀ pé wọ́n á dẹ̀ fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ṣan orílẹ̀-èdè Nàìjíríà láti ra ẹ̀mí ẹ̀ padà ìyá àdúrà dẹ̀ wọlé àdàdì pé ìyá àdúrà náà kúngbà yẹn náà nígbà tó dá twenty eleven tí Buhari fẹ́ gbé àpótí mo sọ àsọtẹ́lẹ̀ jáde Ọlọ́run ní kí n sọ kí kó má jáde pé kò ní wọlé nítorí pé ẹ̀mí tá a fẹ́ fira ẹ̀mí padà kò tí ì pọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀mí ẹ̀ padà kò tí ì pọ̀ Jonathan wọlé lẹ́yìn Jonathan tó máa ṣe second time a sọ fún Ọlọ́run sọ pé buhari ló máa wọ bẹ́ẹ̀ a dẹ̀ sọ fún Jonathan pé buhari ló máa wọ bẹ́ẹ̀ náà ló wá wọ bẹ́ẹ̀ bá eight years títí gbogbo tó wá sí sick tán sọ pé ó máa kú tó wọ́n ṣe gbogbo èmi sọ pé kò ní kú pé ọdún mẹ́jọ ló máa lò pé hand over torí pé a ti fi ẹ̀mí ra ipò ẹ̀ padà ní ọlọ́run wá ṣàlàyé fún mi létí ìbò yìí tó sọ pé àtìkù ló máa lead pé ibẹ̀ ni wàhálà ti máa ṣẹlẹ̀ tí mẹsàáyà ti máa wọlé ọlọ́run sọ fún mi pé wọ́n gbẹ́ kòtò sílẹ̀ fún mẹsàáyà yẹn nínú ilẹ̀ yorùbá wa náà àwọn tó gbẹ́bọ pé kí mẹsàáyà má jáde tó jẹ́ pé wọ́n jẹ́ kọjẹ́kújẹ́ ní north nílẹ̀ ibo àwọn tó ń da nàìjíríà rú àwọn tó lọ wọ ẹgbẹ́ àjẹ ẹgbẹ́ oṣó láti john àwọn ẹlẹ́mùkùnkùn tó ń da gbogbo nàìjíríà rú láti rí i pé wọ́n pa wíwá lóṣù mẹ́fà wọ́n pa òun lọ́lọ́run sọ pé òun fi yí padà ṣùgbọ́n òun ló wà lórí ìjókòó tó lọ́lọ́run sọ fún wa gbà yẹn pé buhari ló wà lórí ìjókòó ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá yàn ọ̀gá méjì kò lè gbé ní ọkọ̀ ìlú òní rọgbọ ìlú a máa le ìgbà yẹn làwọn Niger Delta bẹ̀rẹ̀ oríṣiríṣi ìjà tí dórí Jonathan náà táwọn Boko Haram bá nísìnyí ìránṣẹ́ náà tọ́lọ́ sọ pé wà ní ìjókòó òun ni Buhari handover fún inú bẹ́ẹ̀ nìkan wà ń bẹ Nàìjíríà ò ní rọgbọ Ọlọ́run ti sọ kì í lẹ́yìn ṣe Nàìjíríà nìkan gbogbo àgbáyé á máa mi torí Ọlọ́run ti ṣèlérí pé ó dìgbà tí ìránṣẹ́ yẹn bá jáde tí gbogbo àgbáyé kò tó sẹ́tù oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè míì bẹ́ẹ̀ ni nàìjíríà torí pé ọlọ́run kó sí sẹ́yìn torí pé jésù kristi ńgbà tí wọ́n bí ọlọ́run ní kàn gbé kúrò ńbẹ̀ ńgbà tí ẹlọ́dún fẹ́ pa ọ̀pọ̀ ẹ̀mí náà fi ra ẹ̀mí jésù padà kó tó wá jíṣẹ́ tọ́lọ́run sọ̀rọ̀